ẹ kú ilé làǹkárá lé ẹ kú ilé. bẹ́ẹ̀ ni. ẹ káàbọ̀ làǹkéwé ọ̀nà ẹ kú ilé mm. ẹ̀yin tẹ́ ẹ bá tẹ́ ẹ bá fẹ́ kí wa àwa ń kí. bẹ́ẹ̀ ni àní. àlólódì àlólódì gbogbo ara ló wa. ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ kí wa àkí mm. torí àwa ti dé lónìí nù gẹ́gẹ́ bí ìṣe wa gẹ́gẹ́ bá a ti máa ń dé ah dídé dídé báyìí ń tẹ̀wé ọ̀bẹ bíbọ̀ bíbọ̀ ń tẹ̀wé ọ̀bọ̀ yìí mm. adé afẹ́ ọ̀hún nìlà nígbà tí bàbá ń tì ẹ́ o ti fẹ́ẹ́ dọ̀fà yìí ẹ̀rọ ẹ̀yà àwòrán sàánú wa ló kọ gbogbo àwọn tí a bá ṣètò lóyìn à ń kí ipe ẹ̀kú ilé ló kọ èmi àtàánú olúwapọ̀ ẹ̀kú ilé á padà kì í generally ló kọ àwọn jẹ́ ń bẹ ní ilé agbára ìdísì ń bẹ nílé agbára èmi náà ń bẹ nílé agbára Gerard ń bẹ nílé agbára ah, ta ló tún wà nílé agbára Daniel ń bẹ nílé agbára bright ń bẹ ní agbára ló kọ gbogbo wọn àkìyí ló kọ àwọn afẹ́rẹ́ ìyàwòrán wa mr suleiman pamilẹ́rìn blessing kìíní blessing kejì àti capacity <laughs> àdìyíkulé ló kọ àwọn jẹ́ wọn bẹ ní òkè hmm. lọ́hùn tẹ́lẹ̀ pé àwọn gan ni ń gbé wa sórí afẹ́fẹ́. Hmm, tẹ́lẹ̀ káwa ló máa yí wa. Hmm. felix akínjàgùlà àti ọláolúwa olówó sọyọ àkìyíkulé ló kọ ọ̀gá wa pátápátá ní àhín Steven ọmọ baba adéwálé akínyìn òpó ẹkú lé láàárọ̀ yìí mm. samuel olúbáyọ̀ ọmọ mr ògúnlékè ojúlówó ọmọ ìyẹlẹjà tuntun olóògbé gbòòrò olúdèrè ló kọ mí ọmọ ayélujára sì ní ní ọmọ òkèdèrè lọgbọn máa ikú gbà yí ọgbọn máa yí gidigidi káti òde wọn bó lóge èdèrè kọ ọmọkọ ìgbòǹgbò lọ igi gbòǹgbò ńlá fi mọlẹ ọba ọmọ lọ tán kí n tó lọ lókè èdèrè wọn nítorí kíni wọn nítorí kọlọlọmọba àkọlọmọ ọmọ ọlọlọba iná lọlọsàn lágbàlọ lóluwẹ mc tó gba skiyaski miskiyaski ẹgbẹ yaski entertaining refreshing and tantalizing ààrẹ mẹ̀kúnnù káàfà tó níjọba of ìjọba kingdom world icon of peace yín akọni alálàáfíà hmm. ní gbogbo àgbáyé ẹkùn ilé. ó pọ̀ fọmọlá mi. <laughs> ẹ tún kojú wọn ní ìròyìn tí ẹ ti wo ìkànnì Kaftan television yorùbá ìkànnì alára níbí rẹ̀ náà ni a ti ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ sì ti pa àmójúbà wà lórí ètò yín ètò wa ìjẹ́ ti gbọ́ ètò tí a ti máa mú ọkọ̀ òjọ̀kan rè wá sí ojúbùrọ̀ yín kẹ́ lè bàa mọ ohun tó lọ láwùjọ wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín anilọ́pọ̀ ọmọ òkú níyì èmi náà ni ọmọ onílùpàmọ̀ ìsìn nípínlẹ̀ Kwara hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ táwọn kan tí wọ́n sì sọ̀rọ̀ lé. <laughs> àwọn kan kúkú nọwọ́ kúkú nọwọ́ nọwọ́ jẹ́ ká mọ̀ fáwọn máa sọ̀rọ̀. ó mọ ẹ lé o ti ti o ti wọlé o ti mọlé ó padà lọlé náà ó padà lọlé náà ó rà pé ọmọ ṣe ṣe ambẹ̀sì mi. àdúgbò ẹ yára lé wọ́n dá yẹn ẹ tún pààbọ̀ sí i. àwọn aráàlú àwọn aráàlú ibi ìgbẹ̀gbẹ̀ wa ṣe ká <laughs> ṣe <laughs> ẹ ẹ adébídé náà ni ọjà ìbànújẹ́ òkùnkùn ní ìdílé wa ṣe gbògbé ẹ kó wá tó di pàwọ̀ orí ètò ẹ má gbàgbé pé lánàá àti àwọn ọ̀sẹ̀ tó kọjá náà ni hmm. a ṣe ìfilédè wípé ẹni tó bá fẹ́ jẹ́ aṣojú wa hmm. ẹ fẹ́ jẹ́ aṣojú iléeṣẹ́ Kaftan television hmm. lórílẹ̀‐èdè yìí àti lórílẹ̀‐èdè bòmíì ẹ kàn sí wa torí tẹ bá kàn sí wa tẹ̀yin jẹ́ aṣojú wa gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ ṣe òkú àgbà tí wọ́n fẹ́ ṣe gbá tí wọ́n fẹ́ ṣà wọ́n máa wá bá yín èyàn máa lọ bẹ́ẹ̀ bá sì ti ń gba ìpolówó ń wá náà máa jèrè ẹ ọ̀rọ̀ pé mi ò ríṣẹ́ ẹ iṣẹ́ mi ò sí kò sí yìí mọ́ báyìí yìí sí a tún ti wá ọ̀nà láti pèsè iṣẹ́ láì dé Kaftan television rárá hmm. ẹ̀yin náà máa jèrè nọ́mbà tẹ́ sì pèsè lẹ́yìn ètò tí ẹ bá fẹ́ jẹ́ aṣojú wa àti láwọn tí wọ́n ti pè wá tí wọ́n fẹ́ jẹ́ aṣojú wa àmọ́ a nílò kó pọ̀ sí i dáadáa èèyàn mẹ́wàá lè jẹ́ aṣojú nílùú kan ah, ẹni tí mo mọ̀ ìwọ ò mọ̀ ẹni tẹ́mi mọ̀ àmì olúwapọ̀ mọ̀ ẹni èèyàn tó ń bẹ lórílẹ̀‐èdè. àbí lórílẹ̀‐èdè bòmíì náà àti láwọn èèyàn látòrílẹ̀‐èdè bòmíì àmọ́ ìyẹn wọ́n sọ pé àtòrípa ah, ti léèyàn ní áfíríkà sí báyìí àwa ní lẹ́lòmíì mọ́ a lè léèyàn mẹ́wàá ní Ivory Coast níwọ̀nba àgbà tí ẹ bá ti tẹ̀lé àwọn ìlànà hmm. àti òfin ẹ sì má gbàgbé àwọn ìpolówó ọjà tá à ń sọ yìí táṣẹrẹ táṣẹrẹ hmm. owó tí owó ìdákọ̀ọ́mù náà ni hmm. a máa gbà lọ́wọ́ yín nọ́mbà dókítà Ọlámídérè lẹ́yìn ètò zero eight zero three four eight six five three four two ẹgbẹ́ dáadáa o zero eight zero three four eight six five three four two ẹ bá mi ṣáàtì tàbí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kí ẹ pè mí. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìjẹ́ ti gbọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín kí a tó lọ sí òkè lọ́hùn lẹ́ẹ̀kan pé a ní àlejò nílé agbára lónìí lẹ́yìn tí àjọ máa jíròrò lórí àwọn ìròyìn tí a sórí ètò lónìí odù ni àlejò wa wọn kì í ṣe àìmọ̀ fúlùkọ ẹ̀yin ara lé àti bí wọn wá sórí ètò yìí tẹ́lẹ̀ rí àwọn náà ni alàgbà Lamina Kamiludeen ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo ojú tó ń wò mí mm. nílé àti mm. tó ń gbọ́ mi káàkiri àgbáyé orúkọ mi yí padà Lamina Kamiludeen ọmọ tó yọ sílẹ̀ ni mo jẹ́ tí mo jẹ́ alága fún àjọ tó ń pè fún àlàáfíà káàkiri àgbáyé tá a mọ̀ sí World Institute for Peace. Hmm, ẹ tún jẹ́ onímọ̀ nípa òṣèlú hmm. ẹ jẹ́ kí a nà ń bẹ̀ dáadáa torí Yorùbá ní tá a bá débi iṣẹ́ ṣíṣe bẹ́ẹ̀ là ń ṣe é. Hmm. ó jẹ́ tó yani lẹ́nu wípé àjọ tí ó ń rí sí ìgbógun ti ìwà jẹkújẹra ìfẹ̀yìnpọ̀n owó ìṣòwò òòlù tá a mọ̀ sí EFCC wọ́n ní wọ́n ké sí àwọn afọbajẹ ní ìpínlẹ̀ ní Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n sì ti sọ wọ́n ní ọ̀kan lára àwọn tí ó ń díje du oyè Aláàfin náà ló lọ bá àjọ EFCC pé excuse sir ẹ àwọn afọbajẹ wọ́n gba owó tí ó lọ sí mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù àti wípé wọ́n gba owó ọ̀hún láti lè ṣègbè lẹ́yìn ẹnìkan. Hmm tí yóò fi di ọba ìwé ìròyìn tún wáá fi lélẹ̀ wípé lára àwọn tí wọ́n pè náà ni àtìrí Baṣọ̀run eh, Ọ̀yọ́ town ìlú ìlú Ọ̀yọ́ high chief Yusuf Ayọ̀ọ́lá àgbà akin tìlú Ọ̀yọ́ high Asimiyu Àtàndá Sàámù Sàmù ti Ọ̀yọ́ high chief Lamidi Oyèwálé tó fi mọ́ ti Ọ̀yọ́ náà ìyún high chief Wakilu Oyèdépò àti Akíníkù ti ọ̀yọ́ àmọ́ efcc sọ pé tó lára àwọn tí wọ́n pè ó wọ́n ní ọláòyè ìyíwọ̀n àgbàakin àti olóyè àgbàakin àti olóyè sàmù nìkan náà ni wọ́n dá efcc lóhùn wọ́n ní laguna àti akínníkù wọ́n wá síbi ìgbà tí wọ́n pè wọ́n ibi tí béèrè ti kọ́kọ́ wà rí tó yẹ kí a máa gbọ́ pé wọ́n tún ń fi owó wọ́n fi ń dí àwọn afọbajẹ lẹ́nu afọbajẹ tó jẹ́ pé kò sí ohun tí wọ́n kò sí èrò wọn kò má tà nínú ọ̀rọ̀ yìí ifá ni ó sọ ẹni tí wọ́n mọ̀ àti rí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ wọ́n máa àwọn tí wọ́n jẹ́ olùdíje wọ́n máa pa kó bá wọ́n ẹ ṣe tèmi o ẹ ṣe tèmi o àmọ́ obìnrin tó bá kún jù iná làwọn afọbajẹ ó mú lọ́wọ́ ẹ̀ báyìí táwọn afọbajẹ́ wa ń gbowó kí ni wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ náà àmọ́ tí ẹ̀sùn fi mi jáde mm. tí ò bá nídìí obìnrin ò ní jẹ́ kúmọ́lú. mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa pé ǹjẹ́ EFCC ǹjẹ́ wọ́n ti eh, ní ẹ̀tọ́ láti lè máa dá sí láti lè máa dá sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú eh, ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mm. EFCC eh, e ní ẹ̀tọ́ torí pé EFCC jẹ́ eh, agency kan tó wà lábẹ́ ìṣèjọba àpapọ̀ ní orílẹ̀ yìí so gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ kò sí nǹkan tí wọ́n lè dájú tó bá ti níṣe pẹ̀lú bóyá eh, corruption ìyẹn ìwà ìbàjẹ́ kò sí tí wọ́n lè dá sí àtàwọn àti ICPC kò síbi tí wọ́n lè kojú bọ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ EFCC fúnra wọn ǹjẹ́ wọ́n sí i Eh, agbọ́ ẹ jẹ́ ká yà ni ẹ jẹ́ ká yà ni àbí wọ́n wádìí. bò rárá ni torí wípé ẹnìkan àbáyọ méjì ni wọ́n kọ lẹ́tà náà kọ ẹ̀sùn lẹ́nu lọ́sọ́dọ̀ EFCC wípé àwọn jẹ́ kan lára àwọn tó kọ̀ǹtẹ́sì láti di láti táwọn ń díje ipò ọba aláàfin tìlú Ọ̀yọ́ nǹkan táwọn dẹ̀ ní ni wípé eh, àwọn afọbàjẹ́ kan wọ́n ti gba owó ẹ tún rí i pé pẹ̀lú ilé náà ẹ rí i pé efcc tó ní ẹ̀tọ́ láti lè bá dá sí lórí ibẹ̀ yẹn àwọn tí wọ́n fẹ̀sùn kàn tí efcc pè nítorí dá fún wọn ni pé kí wọ́n yọjú tó bá rí i pé wọ́n ní ẹbọ hmm. lẹ́rù ẹ rí i pé wọ́n ní àwọn méjì yọjú nínú àwọn bíi márùn àbí mẹ́fà ni wọ́n pè ní irú àwọn méjì tó yọjú yẹn ó ṣeé ṣe kán ti ṣàlàyé pé báyìí ni ó ṣe jẹ́ o hmm. báyìí ni ọ̀bẹ ti pa tí kìnnìkan ṣe kú báyìí ni pọ́ọ̀sì kan sọ irú àwọn èèyàn sì láì àwọn aráàlú bí wọ́n gbé ah òótọ́ ni ohun tí lágbádá fi yọjú tí táwọn kò fi yọjú àjẹ́ pé wọ́n lọ́wọ́ ń bẹ̀ tí ò bá lọ́wọ́ ń bẹ̀ káwọn náà fi kan yọjú sí EFCC kó tó wá di pé EFCC ó máa lọ kó wọn ní pápá mọ́ra táwọn aráàlú àmọ́ lẹ́yìn pé EFCC ó dìsbíyèsí ìṣẹ̀sí ilẹ̀ Yorùbá káwọn bàbá yẹn kan ṣe kí ni kí wọ́n respect ipò tán wà yẹn kán lọ yọjú tán àbálẹ́bọ lẹ́rù kí wọ́n sọ tọ́mádé lọ́gbọ́ lẹ́rù tó wáá jẹ́ fi gba nǹkan kan dá padà kan fi wọ́n sílẹ̀ kan mọ̀ bá tiwọn lọ lórí ibẹ̀ yẹn sẹ́wárí ó ṣe láàánú wípé ìtànpé mi ṣẹ̀ sílẹ̀ Yorùbá ó ti di ojú kejì hmm. tí ó dẹ̀yẹ kí ó máa rí bẹ́ẹ̀ bí ìlú ìlú sọ púpọ̀ nípa báwo ni ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé láti di ọba ṣùgbọ́n etí mi mọ̀ wípé a ní àwọn afọbajẹ ó yẹ pé àwọn agbábọ́ọ̀lù ló wà ní ìgbẹ́nu ètò bóyá bíi fáwọsì ní ẹni tí ó jọba ní táwọn gbọ́ tẹ́lẹ̀ nínú ní táwọn abúlé kiri mọ̀ yìí ní tá a kà nínú ìwé tá a dẹ́n gbọ́ tọ́dẹ̀ ń sọ fún wa òun ní pé àwọn afọbajẹ ni wọ́n máa ń ṣe ètò bí ọba ó jẹ àwọn ni wọ́n ṣe ètò bí wọ́n ṣe dé adé àwọn ni wọ́n ṣe ètò bí wá ẹni orúkọ lágbájá wá orúkọ rẹ̀ nìkankan wípé àwọn ó ṣètò bí ẹni tí ó dìfá bóyá olúwo ìlú ló di fá ni bóyá adífálà bóyá kan ní ìpolúkọ tó máa ń pè ní ìlú kọ̀ọ̀kan ó lè yàtọ̀ tí ó dìbà bóyá irú àwọn tí wọ́n fẹ́ jọba yìí ẹ kórúkọ wọn kalẹ̀ ẹ gbé ifá ẹ gbé jẹlẹ̀ tẹ́ bá gbé jẹlẹ̀ ta ni ibu rẹ̀ kó hmm. tó bù téèyàn mẹ́wàá bá fẹ́ díje láti dọ̀bà ńlẹ̀ yorùbá gẹ́gẹ́ bí nǹkan tá wípé odò èèyàn mẹ́jọ gán lè kú hmm. odò wọn gán lè kú wọn àwọn ta lè bu rẹ̀ kó jù. Hmm. Júù ìyẹn ni gbogbo látà ìlú ìbàjọba wọ́n lè ní bóyá ìlú rẹ̀ ní gbòòrò rẹ̀ ìyẹn wọ́n lè fi já wọ́n lè ní bóyá ìlú ìbàjọba bóyá àwọn wàhálà kan máa ṣẹlẹ̀ wọ́n mọ̀ rí yanjú wọ́n lè ní bóyá ìlú ìbàjọba bóyá àkókò rẹ̀ ìjẹ̀gbọ́n mọ̀ ṣẹlẹ̀ wọ́n lè ní bóyá ìlú ìbàjọba lóòótọ́ yóò rí jẹun yóò mọ̀ mú kan wọ̀ ní bọ̀ wàhálà máa ṣẹlẹ̀ hmm. wọ́n ta ní tọ́jú bá ti ẹ̀jọba ìdí ẹsẹ̀ sápẹ́rẹ́ tó sẹ́pẹ́rẹ́ tí ló túbà tí ó tùsẹ̀ ó ṣeé ṣe kí wàhálà nínú wa bọ̀ tó sàmọ́ rí ojútùú sí i. Hmm ìrànwọ́ ayé ọgbà irú ìyẹn ní wàá kàn pé olè làá mú tó bá jẹ́ pé lóòótọ́ ni pé àwọn abàbàjẹ́ kan wọ́n ti ń burú kán jọ kán mọ́ ba ìtàǹpé ní sẹ̀sílẹ̀ yorùbá kán mọ́ bàjẹ́ ẹ ẹ bí ẹ òde àmísàn kínní kan ní sùn gbé ariwo táwọn yẹn pa ẹsẹ́ńtì tẹ́bá wọ́ọ̀ tó sọ̀rọ̀ nípa ilé orin àti oníṣẹ̀ṣe màákàn rẹ̀ màákàn rẹ̀ nínú ẹlòmíì tó ń pariwo pé ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe àtàwọn tó pariwo àfa àfa ẹ̀rí ní jìbìtì ló dé lù bẹ́ẹ̀ ni lọ́gbà tó dojú lé mm. ẹ̀rí ní ìpariwo ìṣẹ̀ṣẹ̀ fún ẹgbẹ́ kò mọ́ obi ṣèbí lè ti rí ní facebook téèyàn ń chaàtì ní babaláwo ní nǹkan kò yóò lẹ́yìn chaàtì ní pé òun ní báyìí ní sùn ògùn kínní ó bẹ̀ mo farabalẹ̀ débi pé ó sẹ́ẹ̀lì fẹ́sùn sí mi tó pọ̀fọ̀ tó ń ṣe gbogbo ṣèbí kan nìyẹn bẹ́ẹ̀ àti rí àwọn àfa àbẹ̀rẹ̀ àti àwọn òun ní ibẹ̀ náà so àyíkáyè téèyàn bá wà bóyá àwọn tó ń rí ànígbàánu ọba ni o àbáwọn tó wà nígbàánu òṣèṣe àníyàn kan hmm. kí wọ́n níjọ pé àwọn ò bá ipò yẹn àwọn ò bá jẹ́ hmm. mo ti rí ọba tó lórúkọ dáadáa nílẹ̀ Yorùbá ẹ̀ tó ṣe pé ìgbà tí wọ́n jọba nígbà tó fẹ́ jọba nǹkan tí wọ́n bá pàdé tó dé experience wọn kò ṣeé máa sọ hmm. tí wọ́n bá sọ yóò ju ti ọba kan sọ láìpẹ́ yìí pé ìfá fún ìjọba náà pé ìjọba ló fún ìjọba hmm. nǹkan tí ọba ibẹ̀ rí mu ọba ibẹ̀ fi sọ ọba inú wòròwòrò kí ọba yóò fi sọ ọba tí ó ní àpínlẹ̀ káwọn èèyàn pẹ́ lẹ́yìn ìgbà tó jẹ́ pé nínú àwọn ọba tí mo mọ̀ pé yá irú àwọn ọba tó yẹ ká ń lẹ́yìn ìgbà ilé ìfún ni wọ́n ìgbà tí bàbá yẹn sọ nǹkan tí ojú wọn kàn nígbà tó fẹ́ jẹ ọba ìdílé wọn ti mú ọba àwọn ni ọba kàn wọ́n sọ pé àwọn ni tí ìjọba bẹ̀ wá ń sọ fún ẹ kìíní gan o ti lágbára ju o ti lówó ju o ti mọ̀yàn ju hmm. àwọn wọn ti ń fẹ́ tó bá lówó jọba wọn ti ń fẹ́ tó bá lágbára jọba náà o ti súnmọ́ àwọn lágbára ju hmm. ọ̀nà ìlú gan nǹkan tí wọ́n ní kí bàbá yẹn ṣe before that time bàbá yẹn òun ò lè ṣe hmm. tí bàbá yẹn bá sọ ó burú ju nítorí ẹ̀sẹ̀lẹ̀ ní kí ló dé pé wọ́n parọ́ mọ́ wọn wọ́n parọ́ mọ́ wọn nítorí ṣẹlẹ̀ tó ń ní rìkọ́dì tó ní everything ẹ̀dá nígbà yẹn tí gómìnà tó wà lórí ìgbà yẹn tó sọ fún bàbá bí àbá àbá ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀pẹ́ mi ìdáko bá nǹkan ṣùgbọ́n tí mo sọ yìí reality ni tẹ́ bá ohun tí ọba kan sọ láìpẹ́ wípé eh, ìjọba ìjọba ní fìyà ìjọba kì í ṣe pé bóyá kì í ṣe bóyá pé ọba yẹn náà rí dínkù eh, ilẹ̀ Yorùbá àwọn èèyàn kan wọ́n yà pé tí Yorùbá ti ní experience nǹkan yìí náà ọ̀pọ̀lọpọ̀ kan ní bá sọ tẹ́gbọ́n ìgbà àṣejù ẹni yìí pọ̀ mm, mm. mm. ṣùgbọ́n ọba kan mo sọ mo ní kì í ṣe ọba tí mo sọ̀rọ̀ ọba yìí kì í sọ̀rọ̀ ẹni à ọba tó yẹ pé ó ní àpọ́nlé gan ni nítorí wọ́n rí tí wọ́n sọ fún wọn wọn fi ẹsẹ̀ sí wọn wọ́n pè wọ́n jókòó ló ń sọ fún wọn lójú wọn. láàárọ̀ hmm. lágbára agbára ju lágbára ju súnmọ́ àwọn lágbára ju o ti wọ́n ti lówó súnmọ́ àwọn lówó ju èèyàn kan tí ò bá ṣe ní wọn fi jọba ìjọba tá a bá bá sọ̀rọ̀ tó bá mọ̀ pé ó jọba lóòótọ́ pé kí ló bá òun ò ní ṣe bọ̀ nígbà táwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n dúró gbèsè òun la ìlú ní ìjọba òun ní ìlú ìdílé wáfàkàlù ní ìjọba nǹkan wọn rí nǹkan tó sí sọ ni so tó wáyé pé lóòótọ́ àwọn afọbajẹ́ bá ti ń ṣe irú àbàjẹ́ báyìí kí wọ́n torí kíni kan torí tọ́lọ́ kan mọ̀ bá orí ìlú yorùbá kan mọ̀ bàjẹ́ ọ̀rọ̀ ìlú yorùbá yẹn. Hmm. ẹ kú atótónu hmm. ẹ ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ náà lórí ọ̀rọ̀ àjọyọ̀ ẹ̀sìn náà ni mo fẹ́ mẹ́nu níbi tí ọ̀gá àgbà tuntun fún àjọ náà tó ti wípé ẹ̀yin aṣòfin o ẹ máa retí kí ìwà ìgbógun ti ìbàjẹ́ kó bẹ́ẹ̀ látọ̀bẹ̀ yín <laughs> kí ló ń sọ sọ́yọ̀ náà. mo láìkí mo nífẹ̀ẹ́ sí nǹkan tí eh, ọlá olúkáyọ̀dé eh, eh, olúkóyèdé olúkóyèdé mr ọlá olúkóyèdé mo láìkí nǹkan tó sọ yẹn sẹ́ẹ̀rì bọ́sù wá sún ẹ̀ka mọ́kàn sọ lásán corruption tó wà ní national assembly ó dúró tó wà ní executive arm of the government lọ. Hmm. ní corruption ǹjẹ́ tí ẹ̀ tí ì rí ibi tí wọ́n ti mọ tí wọ́n ti ní áùsì ni wọ́n ti bíìdì páwọn fẹ́ ṣe project kan pé project yẹn ó lè wọ́ ti mílíọ̀nù lẹ́nu lọ́pọ̀ mílíọ̀nù lọ́pọ̀ mílíọ̀nù bọ́tọ̀ bá rí débi project yẹn ó lè mọ́ ju thousand bíi mélòó kan lọ mi ò ṣe get green. Eh, eh, bẹ́ẹ̀ ni wà á yí ẹni tí bá lè rí sí national assembly ní àkókò yìí yóò da púpọ̀ ká bẹ́ẹ̀ láti orí wọn. Hmm. àṣebí àwọn ni wọ́n ń da ẹ máa wọ ẹ máa wò náà ẹ ìyá dẹ̀ máa ń parọ́ fún rẹ́mi hmm. ọ̀rọ̀ olóṣèlú nítorí báwo kó jẹ ní wá kiri ní kíni ká máa ta rẹ̀ nígbà tí ń ṣòṣèlú tí ìbá ti lọ ṣe òṣèlú pé ah mo contest mo débẹ̀ ìgbà tó contest yẹn kí lè rí ní èròǹgbà tó contest lọ́wọ́ nǹkan méjì ni hmm. àkọ́kọ́ ó lè gbé ah àwọn tó wà ní wọn síra tó bá dẹ̀ dúbẹ̀ máa nǹkan àkọ́kọ́ nìyẹn ǹjẹ́ tó bá débẹ̀ ǹjẹ́ rẹ̀ yóò tiẹ̀ sísú ní ìmísí ibùdó àwọn aṣíwájú ìyẹn ló kù sí lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ah mo ti ná náírà kan gbọ́dọ̀ rí lọ́pọ̀ méjì o mo tiẹ̀ gbọ́dọ̀ rí lọ́pọ̀ tí ìbá tẹ̀ rí lọ́pọ̀ mẹ́rin gbọ́dọ̀ rí lọ́pọ̀ méjì ẹ̀ business lẹ́yìn wọ́n fi ń ṣe business òun náà fi ń ṣe sẹ́yìn pé ẹ̀yẹ́ tẹ̀lé sàrẹ́dẹ́ kó dání pé ní ìjọba dẹ́wọ́ mo fẹ́ lọ di alága council ó wá náwó náwó lórí fún ọ̀dọ̀ alága káńsù fún ẹ tí wọ́n ti wá débẹ̀ mi níbi ẹ mọ̀tẹ̀sán oṣù fún mi ẹ mọ̀ sí kankan àbí ẹ jẹ́ kí ìlànà gbé oṣù mi nìkan. a ti rí gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà tó ní òun ò gba owó oṣù nígbà tó wà níjọba títí tó fi kúrò bẹ̀ tó dẹ̀ jẹ́ pé after nígbà tí gómìnà yẹn kúrò bẹ̀ akara general state yẹn jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé bàbá gbowó sẹ́ẹ̀ <laughs> get hmm. bóyá àwọn ọ̀gbowó èmi ò mọ̀ ṣùgbọ́n akẹta jẹ́nẹ́rà ó sọ wípé bàbá gba owó rẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n dẹ̀ ní àwọn ògbé nígbà táwọn wà níbí náà ní táwọn wà lórí kìíní pé ẹ wá níta ìwé gan téèyàn bá ti wá gbé ní oṣù ìdílé ní oṣù gómìnà ìdí ẹ̀jẹ̀ ní oṣù gómìnà ní ìlú wọn fẹ́ mílíọ̀nù náírà kò ní wọ́n five million. àmọ́ wàá jẹ́ mọ́nú wọn. wàá jẹ́ mọ́nú lè ta seven hundred four million five million yẹn sọ̀rọ̀ yìí so. Mm ẹ mọ̀ wọ àwọn tí wọ́n láwọn anọ́sán assembly lónìí náà assembly yìí mo fẹ́ sọ pé fẹ́ dáa jù assembly tá a nílé ní nàìjíríà mm. mo fẹ́ sọ pé ó dáa a rí labour party mm. a rí nnpp mm. a rí igba aráwo a rí kókò bàbá sásù gbogbo náà péjú síbẹ̀ wáì àwọn tí wọ́n rí àwọn gẹ́gẹ́ bíi saint nígbà àwọn àti campaign gẹ́gẹ́ bíi ìwọ ọlọ́run pé táwọn bá débẹ̀ ìgbà kan nǹkan ìdìbò wáì táwọn náà fẹ́ gba ọkọ̀ tó lé ní ọ̀rẹ́ mílíọ̀nù náírà tí wọ́n rí jẹ́jẹ́ hmm. hmm. ẹ sọ fún mi and wọ́n wà lára àwọn tí ó ń castigate tí wọ́n ń criticize àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń gbarú kan yìí nàìjíríà ẹ̀kọ́ ni wọ́n tó jáde bóyá bàtà wa ń sọ yìí bóyá wàá rí kan bóyá bóyá kó jẹ èso gbáǹkó kó ja òkú bó bá ṣe gbáǹkó yẹn yóò padà rí owó yẹn jáde nìkan ìdè fáàtì ní mọ nìyẹn hmm. àti ìdí kankan tó sọ pé ah ṣùgbọ́n àwọn APC ló wà àtàwọn PDP ló wà ìbí ọkọ̀ tá a ní kò dá kan ìgbà tẹ́lẹ̀ kó èmi ah, gbọ́kọ̀ yẹn sàtì hmm. ìdí yẹn ìtẹ̀ tí ìyẹn ti gbọ́. àtẹ̀wé náà ń sọ yìí. <laughs> àti ìbẹ̀rẹ̀ <laughs> so irọ́ parẹ́ fún ọ́ hmm. òun ni EFCC kéèjọ́ ló fẹ́ bẹ̀ wọ́n yes national assembly ẹ lọ sí house of rep ẹ dẹ̀ lọ ìyẹn green chamber kẹ́ ẹ lọ sí red chambers náà ẹ ṣe àwọn investigations yìí àwọn tẹ bá yẹ kẹ àtàwọn tó ń kú ọbẹ̀ ni o ìdílé hmm. àwọn tó ń kú ọbẹ̀ yẹn ìdílé hmm. mi fi kó owó wa lọ hmm. bẹ́ẹ̀ bá tẹ̀lé nígbà padà bí wọ́n ò lè jọ mọ́ ìfàmẹ́rì tó ń ṣe lọ́wọ́. wọ́n ṣe yes ẹ jọ mo bẹ̀ yín ni. padà kó tó yìí ká kúrò ní ibẹ̀ ọ̀hún ẹ jẹ́ àṣẹ báyìí àwọn aṣòfin kan ni ó wà nídìí a ní ilé a ní ẹ̀ka ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò nílé asòfin kan náà hmm. ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ ètò ààbò nílé asòfin wọn ò tí ì sọ wọn ò tí ì jáde rí àtìlé asòfin kékeré àtìlé asòfin ńlá ni o wọn ò tí ì jáde rí pé àwọn lágbájá báyìí àbí tẹ̀mẹ̀dò báyìí ìwádìí tá a ṣe báyìí àwọn tí ń kówó ẹ̀ka ètò ààbò jẹ́rè hmm. àwọn tí ọjọ́ eh, ìwà àbàjẹ́ símọ́ lórí rẹ̀ hmm. bẹ́ẹ̀ sì rèé iṣẹ́ tí wọ́n ń ṣe gangan gangan nílé asòfin ni àwọn ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ tí wọ́n tò wọ́n sí a sì ráwọn gómìnà tí wọ́n sọ pé àníjọba àpapọ̀ ọláwọn alámi ìjọba àpapọ̀ ó ń bá wọn bandit ṣèpàdé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí iléeṣẹ́ ológun gan fúnra ara wọn tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rán lọ pé kí wọ́n máa lọ ilé wọn hmm. láìpẹ́ yìí ṣé ká sọ wípé àwọn aṣòfin tí wọ́n tá a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ yìí wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni àbí ká sọ pé wọ́n kàn ń gbowó wa àbí ká sọ pé torí páwọn náà mọ̀ nípa gbẹ́tọ̀ àbò ṣe mẹ́ẹ̀ ni wọ́n yìí ṣe sọ̀rọ̀ síta bóyá ká kúkú gbé nìmọ̀ òun ká gbé etì kí wọ́n má sì gbìmọ̀ kankan tó ń ṣiṣẹ́ lórí ètò ààbò nílé asòfin mọ́. ẹsẹ inú mi sọ ọ̀rọ̀ tó pọ̀ jù ní orí ibẹ̀ bìkọ́ tí ìbá ní kí n máa sọ̀rọ̀ lọ tó pọ̀ lórí yẹn ó ti di kí n sọ̀rọ̀ sọ hmm. bẹ́ẹ̀ ni fẹ́dẹ̀ mọ̀ a mọ ọ̀rọ̀ gbọ́jú ara lọ. bẹ́ẹ̀ ni bá a ṣe mọ̀rọ̀ sọ ju ara wa bẹ́ẹ̀ náà la ṣe mọ̀rọ̀ gbọ́ ju ara wa lọ èmi kàn fẹ́ rọ àwọn tí wọ́n jẹ́ kọ́mítì lórí security tán wà ní house of representatives àti ní national house of assembly kán jọ ti torí ìtọ́ lọ́rùn kó bá wa rí sí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí kán bá wa rí sí kán bá wa páàsì bíìlì tí ó ní ìtumọ̀ kí wọ́n dẹ̀ máa welcome idea àwọn civil society organization tí wọ́n mọ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ mi ní sọ̀jù báyọ̀ lọ. lọ́lágbára hmm, hmm. àpọ̀ èyí ò orí bákan hmm. síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ mo ọ̀pẹ́ ẹ̀ ní sọ̀jù bẹ́ẹ̀ lọ àmọ́ ní ibì kan tí mo fẹ́ kẹ́ ẹ irú ṣé ká sọ pé àwọn aṣòfin wọ̀nyí torí ó ṣe nǹkan kan irú ìpínlẹ̀ Niger báyìí pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger ojoojúmọ́ ni wọ́n ń kígbe kí wọ́n ń pààyàn wọ́n ń pààyàn hmm. ṣé àwọn asòfin ṣé kò sófin tó sọ pé tó wọ́n gbọ́dọ̀ lọ́bẹ̀ lọ́wọ́ wò pé tó abẹ́yìn lè gbìmọ̀ ká ṣé lóòótọ́ ni àbí báwo ni ṣé kò àbí kò yẹ kí wọ́n máa kúrò nílé asòfin rárá. màá tún sọ lẹ́ẹ̀kan sí wípé mo fẹ́ rọ àwọn tó wà ní ètò ààbò àwọn hmm. kọ́mítì hmm. ètò ààbò nílé ìgbìmọ̀ asòfin kékeré àti nílá ìyá assembly national kájọ kí wọ́n lọ sí lẹ́jà state bẹ́ẹ̀ yín sọ mhm. kàn bá wa yọjú sí àwọn tó wà ní gómìnà bẹ̀ kán lọ yọjú sí gómìnà mhm. number one security officer níbẹ̀ ni kán lọ yọjú sí kádà yọjú sí àgọ́ olórí àwọn ọlọ́pàá mhm. olórí àwọn DSS àtàwọn onítọ ààbò kù civil defence and co ká yọjú sí wọn kí wọ́n gba information lọ́wọ́ wọn kán fi lè ṣe bíìlì tí ó ran ìpínlẹ̀ yẹn lọ́wọ́ kán ṣe bẹ́ẹ̀ ní àwọn ìpínlẹ̀ tó kù tọ àdúpẹ́. ẹ jẹ́ sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ondo níbi tí gómìnà Akérèdọ́lù wọn ìròyìn jáde pé ara bàbá ti yá wọn ti padà sórílẹ̀-èdè yìí àmọ́ àwọn aráàlú ní ìpínlẹ̀ náà sọ pé a ò tí ì rí bàbá ní ìpínlẹ̀ náà ó ṣe gẹ́gẹ́ bí ẹnìkan amòfin kan sọ láàárọ̀ pé ìwé òfin kò ní pé dandandandan ni kí gómìnà kó máa ṣe àkóso láti ìpínlẹ̀ náà ó lè ṣe àkóso láti ibikíbi. lórílẹ̀‐èdè nàìjíríà ẹlẹ́ẹ̀kejì ni pé ìjọba ìrọ̀gbọ́ tọ̀nà bí ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ náà bó ṣe ń pariwo pé bàbá dọ́dọ̀ yọjú sí náà ní dandan. àkọ́kọ́ ni wípé mo fẹ́ kí ìjọba ìpínlẹ̀ ondo àti arákùnrin rotimi akérèdọ́lù kan mọ̀ wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ báwọn yẹn ṣe ń béèrè whereabout wọn kò ń ṣẹ̀ṣẹ̀ torí ìpínlẹ̀ yìí náà ni àwọn èèyàn ti ń ṣàdúà fún wọn pé kọ́lọ́n dá wọn lára yá torí pé tẹ bá jẹ́ ká wò nílẹ̀ Yorùbá tán bá ní ká sọ gómìnà pé ká nàka sí gómìnà àkọ́kọ́ nínú àwọn gómìnà ta ni tó dúró ti ọmọ Yorùbá hmm. yes tán bá ní ká sọ Akérédolú àkọ́kọ́ nàka sí ti nǹkan tí ò lè dispute ni ẹ sáré jẹ́ ká wo ọ̀rọ̀ ìgbà tó rọ herdsmen mm. àti eh, àwọn farmers àwọn mm. àgbẹ̀ àtàwọn adaranjẹ nígbà nígbà tó ṣẹlẹ̀ àti nígbà ọ̀rọ̀ tó fi dórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn yẹn náà ló bí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn wa mm. ẹ̀rí pípa tí màá yí ko o kì í ṣe kìrìmí yes mo fẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe pé àwọn aráàlú èètì wọn àwọn aráàlú nífẹ̀ẹ́ wọn náà ni wọ́n sì fẹ́ rí wọn ká ẹja tó ń gbìyànjú ká bá wọn eh, kọ́ ọmọ ìlú ká dúkàá di kùmùkùmùkùmù ìyẹn báyẹn ẹlẹ́ẹ̀kejì wa ni wípé èmi náà ti wò ó ìfá àgbà tí mo tún jókòó mílẹ̀ kan mo tún wá wo fún mi mo tún wò pé ah, ǹjẹ́ àti ẹ̀rí constitution kan sọ pé mm-hmm. dandan pé ó gbọ́dọ̀ wà nípínlẹ̀ Ondo mm. tó bá fẹ́ máa gọ́fàn àbí kinní kan kò sí mm. constitution wa ti àdírẹ́sẹ̀ wọn àdírẹ́sẹ̀ mm. ṣùgbọ́n mo rò pé ó dẹ́ kó ní time tó bá jáde kú tí gómìnà bá jáde kú ní orílẹ̀-èdè Nàìjíríà mm-hmm. ó ní gbèdéke ìgbà tó lè lò Hmm. tí ó fi yẹ kó gbéjọba padà fún bóyá pé eh, acting fún gbàkejì kó máa ṣe gómìnà lọ mo rò pé yẹn wà bọ́n kó sì wà nàìjíríà báyìí so torí pé constitution wa kò address issue yẹn so màá sọ pé tọ ẹni tó sọ̀rọ̀ náà rí sọ pé kò kò lẹ́bi yes ká ní òfin bá sọ pé bóyá àwọn bá ti relocate níbi tán wà lọ síbi báyìí àwọn fúnra wọn bá ti wá sí Ondo hmm. bóyá wọn dẹ̀ pé káwọn ọmọ rẹ̀ sì díẹ̀ ní Ìbàdàn tó dáhùn bá ti dé Ondo àlejò mọ̀ pọ̀ ìgbà kan mọ̀ sí ni hmm. ìyẹn ló mọ̀ sábà lèmi rò pé ó lè kọ́ because ká ní pé wọ́n ti dángájá dáadáa dáadáa hmm. ẹ̀yìn náà tọ́wọ́n bí táwọn bá wà lóyìnbó àwọn torí pé tẹ́ bá tẹ́ bá ti wá gómìnà lórí ẹ mọ̀ pé wọ́n sábà ní sinmi náà o àlejò hmm. àlejò ìwà búrọ̀ o tó bá wà nílùú àkúrẹ́ yẹn ọba yóò gbàlejò lọ́fíìsì ní ọmọ gbàlejò nílé ní ọmọ lọ sí program ní ọmọ èmi tiẹ̀ rí gómìnà kan tó yẹ pé nígbà tó wà ní orí oyè ẹ ó máa ń di aago méjì mẹ́ta òru hmm. àlejò dẹ̀ ló ń ran àtẹ́ǹdì sínú òru yẹn bó bá ti ń délé báyìí yóò tún ká àlejò yóò wá sùn bí aago mẹ́rin àbọ̀ yóò tún jí yóò kírun hmm. nígbà tí ẹ bá mọ bí aago mẹ́fà yóò wá sùn padà yóò wá jí kan pé tó bá dẹ̀ ti ń dé government house padà hmm. àlejò tó ti wà. àlejò tó hmm. ti wà. kódà a ti rí mo rí ẹ tó jẹ́ mẹ́mbà house of assembly hmm. kò ń ṣe national house of assembly tó bá ti ń dé ọ́fíìsì ẹ̀ báyìí yóò máa kà àlejò ni ojú ọkùnrin wa wípé ah comrade ah kí ni yóò rọrùn wọ́n náà tún wọ́n báyìí àtúndọ̀ ní báyìí nítorí ọlọ́run kí ni àwọn yóò tún àtúndọ̀ ní nílé tọ̀ ó lè jẹ́ pé ìrìnàgbà ẹ̀fẹ̀ kan ẹ̀ faransé ìfún ìbúsọ pé dandan kẹwàá ní ìlú ẹ̀ faransé ní díẹ̀ kẹ́ ẹ jẹ́ kára ọba lẹ̀ kẹ́ ẹ tó lọ síbẹ̀ ó pọ́síbù kábẹ̀ mọ́ wà jẹ́ kó pẹ́ náà mo wá bẹ̀rẹ̀ pé kọ́lọ́ fún aláfíà ara mi ní sọ́ọ̀bù bẹ́ẹ̀ lọ. bàbá ajá dókè lọ́run ká padà dé ká máa wá gbé ìpè àwọn aráalé torí wọ́n ti ń pè ẹ̀yin aráalé à ń lọ à ń bọ̀ àti dé. eré tí a ń ṣe ló mú inú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ ẹ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn yóò wà ńbẹ̀ kí ló sọ ẹ̀ mi ì gbọ́. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ kábàá padà látòkè lọ́hùn ẹ ti láǹfààní láti máa pè ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń pè wá gan àdúpẹ́ lọ́wọ́ yín ẹ tí a bá ti wá pò wọlé ẹjá ṣe ní ṣókí ṣókí ṣókí hmm. a ní ju oníkálukú ní ju ìṣẹ́jú àyá ọgbọ̀n lọ thirty seconds iná àlẹ́ ní láti fi dáhùn ẹ̀lú ẹ̀ káàárọ̀. lọ́sà. ẹ ṣe àdúpẹ́ káàárọ̀. ẹ ṣe bàbá wa mo kí ọ̀gbẹ́ni Lámínà because gbogbo àgbàbà gbé ásẹ́rẹ́ tó ẹni bíà torí pé ìyẹn tó jẹ́ pé ọlọ́pọlọ pípé ni. Hmm. ṣé a ṣe dúró torí léde Nàìjíríà lọ́wọ́ tó tẹ̀yìn náà. a gbúrò yín fèrè lórílẹ̀-èdè. ọ̀rọ̀ àwọn sẹ́nẹ̀tì wa kò jẹ́ tuntun fún wa. Hmm. àwọn sẹ́nẹ̀tì gbọ́mọ̀ pé ètò ààbò Nàìjíríà ò dẹ́mẹ́rẹ́ bẹ́ẹ̀ ebi ń pa àwọn èèyàn wọ́n ti ń gbàgbà ọkọ̀ one hundred and fifty thousand mọ̀ pé ìwà kan lọ sílẹ̀ hmm. lẹ́yìn lẹ́yìn àwọn ọlọ́ba láyé wa láwọn òjòyè látètè kọ́sẹ̀ ni àjẹbánu ti wò wá nípa kágbẹ̀wò jẹ kágbà lọ́wọ́ nírú kágbà lọ́wọ́ àlejò hmm. but kí lè wà ń gòkè àgbà sí i hmm. kò sí nǹkan tó burú láti pé kí àwọn ncc kí wọ́n gbé wọn wọ́n fi wọ́n jófin kí ìwà àbàjẹ́ yìí ò fi lè dínkù nítorí wọ́n ti bá wọ́n ti ẹ̀bùn wọ́n bá wọ́n bá lókọjẹ́ tó pọ̀ jù tí wọ́n bá lẹ́yìn ọ̀sán tí wọ́n ti jẹ́ tọ́ba ti kú báyìí within a week wọ́n ti jọba mi. Hmm. kí wọ́n ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá lóòótọ́ aláwọn ìfẹ̀sìn ìbọ̀ tí ó yẹ kálẹ̀ àjọ ìdí ọ̀dà alágbára náà. Hmm. ẹ ṣe bàbá wa dúpẹ́ dúpẹ́ ẹ lé ẹ káàárọ̀. ẹ lé ẹ káàárọ̀ o. yẹ́sà. ààrẹ ààrẹ mọ̀kúrò. kábíyèsí. lọ́gbàdàrà fún yín o. àánú rẹ̀ nípa wọn o àlejò wa náà sórí ìdára fún wọn wọn láìsí wọn gidi wọn ní àgbékalẹ̀ ọ̀rọ̀ hmm. ọlọ́run wà pẹ̀lú wọn ọlọ́run ó dúró tí wọ́n wọ̀ ní sísọ. arẹ́mọkúnrin ẹ̀jọ́ ló ní àṣà àbò ni mo fẹ́ sọ lórí hmm. àwa tá a wà nípínlẹ̀ Niger yìí àtẹ̀bárí o tó ṣẹlẹ̀ lánàá àwọn èèyàn tó kú ní ìpínlẹ̀ láti zùngérù wọ́n dé kíni ṣìróró wọ́n dé hmm. gbogbo àwọn èèyàn tó kú bẹ̀ wọ́n lé wọ́n lé ní twenty. Hmm. táwọn oníròyìn bá kàn gbé tó bá kàn gbé ní márùn-ún mẹ́ta irọ́ ni hmm. àwọn èèyàn kú bẹ̀ gẹ́gẹ́ àwọn tó ń tọjà bọ̀ wọ́n fún mi ètò aago ìwé ètò aago ní nàìjíríà yóò wọ́pọ̀ rọrọ wọn ò tí ì ráyè jáde wọ́n fẹ́ kó àwọn màálù yẹn jáde wọ́n tí ì ráyè jáde wọ́n ìwà nínú nàìjíríà hmm. wọ́n ìwà nínú wọ́n kàn pààyàn bẹ́ẹ̀ nípa ẹran ni hmm. ẹran gangan wọ ẹ̀mí ẹran gangan wá wúlò ju ẹ̀mí èèyàn lọ hmm. kọ́nà ọba kó tà ní wa ní ẹjọ́ bá fẹ́tí wọn ààrẹ mẹ̀kúnnù wọn ààrẹ wa gbẹ́kẹ̀lé ọba wa fẹ́tí wọn ìpínlẹ̀ nàìjíríà ti wọ́n ti fẹ́ dàrú orúkọ mi nípa sọ́ọ́ ìpínlẹ̀ Niger. ẹ ṣeun bàbá ẹja gbẹ́kẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí ààrẹ mẹ̀kúnnù à ń sọ fúnjọba àpapọ̀ náà ni àti àwọn ìjọba ìpínlẹ̀ àti gbogbo elétò ààbò gẹ́gẹ́ bí ìkànnì Kaftan television Yorùbá ẹ dákun ẹ̀yin náà tún gbọ́ báyìí wọ́n ní wọ́n ń bẹ nípínlẹ̀ Niger ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ìròyìn kan sì wà tó yẹ pé a tó yẹ pé ó jẹ́ ojúlówó èyí tá a mọ̀ wípé ẹ̀yin kan tẹ́ ẹ lẹ́nu lọ́rọ̀ lẹ́ ń bẹ nídìí hmm. ọ̀rọ̀ ètò ààbò yìí ẹ ti gbàgbé pẹ̀yìn náà lẹ́bi ẹ̀ lára ẹ̀ lọ́mọ Saheed Òṣùpá kọrin ó ní tàbá ni kò kàn wá o kò kàn wá ó lè kan ẹni tó kàn wá láfi ní ká má fi ń ti òdà kàyàn kan ó lè kan ọmọlàkejì kó kan níṣẹ́ hmm. ẹ lè rò pé kò kàn yín lónìí ẹ ń jèrè níbi ètò ààbò yìí ẹ̀mí àwọn tó ń ṣòfò yìí ẹlẹ́dàá wọn ó béèrè. ó ń jèrè níbi ẹkún. níbi ẹkún àwọn èèyàn àti ìpáyín keke àwọn èèyàn ẹ̀ ń jèrè ń bẹ̀ ọlọ́run olódùmarè àwa ń pè fàlàáfíà nígbà gbogbo àgbà wọn náírà lọ́wọ́ ẹnikẹ́ni àwọn tí ń pè fàlàáfíà àwọn ọ̀gá wa rè èmi rò pé ó lọ́jọ́ kan tí a ti rà ọ̀yá local government chairman ọ̀yá torí bá ń pè fàlàáfíà ẹ̀ mú kínní ìwá ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé wọn ò ní wo dókítà rámidé ṣùṣùṣù pé ẹ gba akọni alálàáfíà àtẹ̀tí ń dúró báyìí afẹ́gbà akọni àgbà alálàáfíà báyìí night kọ́lẹ̀ ń pè hmm. night war, eh, night of world peace hmm. eh, ní ṣókí ẹ̀yin náà tó bá wa sọ fún ìjọba àpapọ̀ hmm. ní ṣókí torí wọ́n ò tún gbọ́ràn sẹ́yìn náà lẹ́nu. mo ń fi àsìkò yìí mo fi ń bá ìjọba àpapọ̀ ní orílẹ̀ nàìjíríà sọ̀rọ̀ yìí pé kí wọ́n jọ kí wọ́n ṣe àbẹ̀wò ìyẹn àwọn tó wà nígbọ̀nù ètò ààbò orílẹ̀-èdè yìí kí wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ niger ní ìpínlẹ̀ Niger kí wọ́n lọ rí gómìnà ìpínlẹ̀ Niger àti àwọn tó wà ní ìgbọnnu ètò ààbò ńbẹ CP ọlọ́pàá ọ̀gá àwọn sójà tó wà lágbègbè yẹn hmm. ọ̀gá àwọn DSS tó wà lágbègbè yẹn àwọn civil defence àti àwọn tí wọ́n jẹ́ civilian GTF tó ń wà níbẹ̀ hmm. kí wọ́n dẹ̀ ṣe investigation lórí kí nìkan tó ń kọ́ sí wàhálà níbẹ̀ yẹn tẹ bá gbọ́ wọn láwọn tó ń kú ní ọ̀nà sùngérù sí ṣìróró àná ní àárín sùngérù sí ṣìróró bàbá yìí ní àwọn tó ń kú wọ́n lé ní twenty wípé àwọn olóyìn kan lè máa gbé méje mẹ́jọ wípé irọ́ ni pé àwọn èèyàn ń bọ̀ látọjà tí wọ́n dẹ̀ kú hmm. ẹ dákun tó lè máa ṣe okùnfà tí àwọn kan fi ń dẹ́mi àwọn ìlúgbòdò níbẹ̀ kíjọba àpapọ̀ kan ṣe kí ni kan sáré bá wa sí gírì sí ọ̀rọ̀ yìí kọ́dọ̀ ìmọ̀ gbàgbé kò ń ṣe niger state nìkan sanfara wà ń bẹ̀ hmm. borno wà ń bẹ̀ katsina wà ń bẹ̀ nasarawa wà ń bẹ̀ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ gbèsè yọkàn yìí sí ẹni ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ní pápá pẹ̀lú àwọn ayé ẹ̀rọ wọn wọ́n wọ́n wọ́n ètò láti ìpínlẹ̀ Niger hmm. ẹ ìpínlẹ̀ Niger yẹn bí December ṣe ń bọ̀ báyìí ẹ mọ̀ pé mo sọ ọmọ àwọn olè yẹn last week hmm. káwọn gbádùn àwọn èèyàn sá ni hmm. títí ibi zazaga ibẹ̀ náà ti pààyàn pépà ní. níbi ìjẹrin hmm. ní ìfilẹ̀ wọn tún wà ní kábúláì kábúláì àwọn tó jẹ́ òráyè lọ ibẹ̀ yẹn ó ibẹ̀ gbogbo àwọn ọbẹ̀ ọ̀hún sùn nípa lábúlé lè sábúlé ṣe ń tọ́ abúlé abúlé nìyẹn táwọn ará àgbẹ̀ máa máa kíjokíjo káàkiri. ẹ Mr. Legend ṣe wà nípínlẹ̀ Niger. kábúláì ẹ̀pà ìkóró ló wà pàìkóró àti mùyàn. Hmm, pàìkóró àti mùyàn ìjọba ìpínlẹ̀ pàìkóró. pàìkóró ni tábìlà yẹn wà. tọ ọ̀dà ẹ ṣeun. ẹ àmọ́ tábìlà yẹn ó wà ní sáìdì fẹ́ríkín power. tọ ọ̀dà bẹ́ẹ̀ni. ẹ ṣeun àdúpẹ́. tó bó ṣe jẹ́ ni àìnísìmí rárá ibẹ̀ yẹn air force ló nídìí torí odò wà. Hmm, hmm, odò wà ń bẹ̀ ẹ ti rí báyìí kọ́lọ́wọ̀n dákun kọ́ràn wá lọ́wọ́. ẹ á tún máa ké gbàjarè síjọba orílẹ̀-èdè yìí ni hmm. ní orúkọ World Institute for Peace àti orúkọ Kaftan Television Lamina Kamilu ní ọmọ tí o sì orúkọ mi mo ń pe ààrẹ orílẹ̀-èdè yìí President Bola Ahmed Tinubu àti NSA ìyẹn Mr ribadu hmm. pẹ̀lú chief of army staff chief of air staff chief of naval staff hmm. àti ọ̀gá wọn chief of defence staff tó fi lọ́gàá àgbà ọlọ́pàá tó lọ́gàá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí kẹjọ torí tọlọ́hún ẹ bá wa ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Niger wọ́n láwọn òní tẹ wá ń dà wọ́n láàmú ní Kabulai hmm. ẹ bá wa lọ síbẹ̀ wọ́n tún ní àwọn ẹ̀mí ṣòfò ní sìrúrò ní sìrúrò sísògìrù hmm. ìyẹn ní àná àbíjẹta ni hmm. ẹjọ torí Ọlọ́run ẹ bá wa ṣàbẹ̀wò sí ìbàkínìkan tó ń ṣokùnfà wàhálà yìí gan orílẹ̀-èdè nàìjíríà ní dàrú. àmì ẹ dágbére fáwọn ará ilé àkókò ti lọ. orúkọ mi yí padà Lamina Kamidu ọmọ tí o sì ni mò ń jẹ tí mo jẹ chairman World Institute for Peace. Hmm, tọ kí a máa dágbére àánú. ẹyà alẹ́ kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògè níbí náà ni a fi àdàpé tuntun nírọ̀sí ẹ tún darapọ̀ mọ́ wa ní ọ̀la láti aago mọ́kànlá rẹ̀ títí di aago méjì lọ́sàn nígbà tí a tún mú àkọ́tún rìn wá sí ojú ìròyìn ẹ sì má dàbí pé ìròyìn jákèjádò ó ń bẹ ní alẹ́ tòní hmm. jẹ́ títí gbà mí ta máa pàdé náà ní mímọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín anilọ́pọ̀ ọmọ ògún ní iná ìmọ̀ dábìí fipẹ́ kátúfìrè ayọ̀ àti ìdùnnú pàdé ìwé lójú owó rẹ̀ ìwé náà lójú ayé màrí níbi ọjọ́ ayé wa ìmàràyà ṣẹ́ ọ. àmì samuel olúbáyọ̀ lámìdé ló kọ mi aago mẹ́ta sáago mẹ́rin ìròyìn ayọ̀ kan ń bẹ láago mẹ́ta sáago mẹ́rin tẹ́ ẹ gbọ́ lórí ètò Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé lágbára Ọlọ́run ọba mi dùmarè gbogbo àwọn tó ń wá sórí ètò yìí a dúpẹ́ wípé wọ́n ń ṣoríire wọ́n ṣoríire ìkan lára àwọn tó ṣoríire lẹ́yìn ìgbà tí wọ́n wá sí orí ètò wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá sí orí ètò lónìí lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè táyì náà bá láwọn tó ní iṣẹ́ ọwọ́ tó ní onídọ́jú oníṣòwò ẹ jẹ́ kí wọ́n wà Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní í fi wá sílẹ̀ a sì tún máa tẹ̀síwájú nípa pípè fún àlàáfíà ní gbogbo àgbáyé Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé títí aago mẹ́ta sí aago mẹ́rin ó ṣe kí ni o ó dàbọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà abalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ agogo mọ́kànlá láàárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. Kaftan television yorùbá. àwòdì lọ sí bàlọ́ rẹ̀ yẹ́. a padà dé lárọ̀ ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. Olúlékéńkà Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.